ọmọ ìyá àwùsá sì ni wa. ìfọmúdà lè jẹ́. ìfọmúdà. bàbá tún gbìyànjú àti lọ amẹ́ríkà first time láyé báyìí ọmọ disturbing amẹ́ríkà. gbogbo àwọn ọba mi ti so wọn sì fàyàwọ sọmọ pé o lè ní bàbá rẹ gbogbo àtó lè ní yìí ni bàbá ẹ ti jalè. wọ́n fún ọ lépè ni torí bó o ṣe wí ìwo kòkò ló pọ̀ gbogbo ara ìtabẹ́tabẹ́ ló so pàápàá ah. lórí rẹ̀ ṣe ọmọ sọ́wọ́ àwo yóò yọ wèrè fún ọ ni. sàrò pàdì máa kó. ta ló wọ pàdì. ilé ìtẹ̀ rí ìwà ẹ̀ bó ṣe ga tó yìí has been slided into me iná kẹ́. àti ṣé ń bá ń bà ṣe kálukú ti pínlẹ̀. apàtẹ ti di méjì. oṣù oṣù rẹ abẹ́ ṣe fún yahoo. ọwọ́ mú ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ múdà ọjà alẹ́ lójú àwọn ilé àwọn illustrate. ó ṣe bí ọmọ tí wọ́n download. ooo níbo jàre ṣé play store bọ́dí ó máa kì. orí play store ló ti download ó ń ọmọ ẹ̀. ìtọ́ fi ń dùn wọ́n pa àmúwèrè rẹ tí mo gógóró yóò kẹ́ parẹ́ papọ̀. kò sí ní tán pa fún ẹ. kò ní tán gbà tiẹ̀ náà. I don't like what is happening in this house. why? àwọn kan nínú àwọn kan nínú wọ́n fi uh, ọwọ́ fẹ́ra bí abẹ́bẹ́. ẹ ti bẹ̀rẹ̀ fẹ́ra bí abẹ́bẹ́ alákọ̀ ìmọ̀ràn pé Kaduna ló ti lọ ṣe sáfíìsì. ẹ ní kúre. ṣé kí àwọn ọmọ ògbó kúrò ní. tóun rẹ kò rí amúrọ̀bà kémi ní mọ̀ sẹ́yìn sí náà. ẹ bọ̀dà ẹ jẹ́ a máa jẹ ṣúgà. ẹgbẹ́ ni kò ní diabetes. àwa sọ fún yíta ìdí tá a fi ń jẹ fàǹgà ọwọ́ méjèèjì la máa fi ń jẹ palliative. ẹ wò ó ọmọ bẹ̀rẹ̀ ó ibo gangan ni apá àtọ̀dọ́ ti ibo lápá àtọ̀dọ́ ti kí lè má pa mi tí mo fọ́ọ̀lù sí. Ah! this evening. Ah, ah! ayé táwọn èèyàn ń dọ̀yẹ̀ èmi ń jẹ́ bí ìgbà àbújẹ sùn. àmọ́ àwọn tó ṣe wípé ìlà jẹ ni wọ́n ti kẹ́rù òkò tó dára bí. o sì fẹ́ ìwé rẹ burú ni e. ọmọ mi gbé ilẹ̀ kan mi jẹ́ ìlú dada mi gbé mi ju ẹ sínú kọ̀ọ̀kan. ó ju ìyá rẹ sínú kọ̀ọ̀kan. máa kọ̀ gbalẹ̀ lọ́wọ́ mi yóò máa gún yẹn jẹ ìyá rẹ̀ ọ̀lẹ̀ mọ́. tẹ̀rí alákọ̀wé alákọ̀wé tá a fún yín. àwọn wèrè tó bá gbẹ hán ni ẹ máa ń pè wèrè alákọ̀wé. àfi wọn lẹ owó wọn ò kéé. ṣé ni láńlọ́ọ̀dù ẹ tí wọ́n fi ń fún lówó ta. wọ́n fi ọ̀rọ̀ rẹ sùn mí pọ̀ fọ́tọ́ ilẹ̀ tí kí ló ṣẹlẹ̀. àwa yìí fọ nǹkan bẹ́ẹ̀ ní ìjà ṣẹ̀. wọ́n ti lẹ́ni tó bá kú bìbí sí ni máa sọ fún ẹ pé mo ṣẹ̀ṣẹ̀ ga ni kúkúrú lè mi gangan èmi gan bìlísì tó bá ṣe bìlísì pẹ̀lú mi nílé má ṣe bìlísì pẹ̀lú. àbá àbá àbá ọ̀gá lẹ́lẹ́ni ẹ ti olúwa ní ilẹ̀ pẹ̀lú kùkùmbà. sẹ́wìn kì í lọ́dún sí ni ọ̀rọ̀ nígbà òde máa mi sọ. níta àjọ níta kọ. ọlá nìkan ló máa pọ̀ tún ẹnìkan ló máa kó sí bẹ́ẹ̀ bá rántí ẹni tí wọ́n mọ́ ẹ sáà bí ẹ ṣe jókòó bí ẹ ṣe jókòó ni ẹ ti pin ẹni ó lọ́tún lọ́lọ́ ẹni ó lọ́sì lọ́lọ́sì. kí ló ṣẹlẹ̀ where the south Allah where the south pakistan kẹ́ni ni. ni. ẹ ẹ ẹ ẹ baru. a ti kọ́ ni. n'a mọ̀rọ̀ bá ṣẹlẹ̀. n'a mọ̀rọ̀ bá ṣẹlẹ̀. sunba kana. ẹ wà á yẹ kí ló fẹ́ ṣe àgbẹ̀rẹ̀ yìí kú yàrá àgbẹ̀rẹ̀ mọ́lẹ̀. àgbẹ̀rẹ̀ wọ̀. one two three. olúfà ó léwu torótoró lọmọ ejò kọmọ yẹn kó ṣọ́ra. ìjà olúfà ọkùnrin ìjà olúfà ó léwu torótoró lọmọ ejò kọmọ yẹn kó ṣọ́ra. ọmọ akún bí ewé àkókò lánìyàn ọ̀ka ọmọ adigun ejò adigun ejò olúmọ mi olúfà ẹni kòókò dààmú ẹni kòókò dààmú dààmú ẹni kòókò jọ̀ngbọ̀n ẹni kò bínú olúfà okò yọnu ìbínú olúfà ó léwu ìbínú olúfà ó burú ẹ má ṣe kàn mọ́ ejò nínú ẹ má ṣe kàn mọ́ ejò nínú. dúbẹ̀ dúbẹ̀ dúbẹ̀ èmi ló ṣe ọ́. ejò ejò níbo lọ ti rédíò. ejò lórí tó wá tó wá ń gbọ̀n bí ewé ejò bèlè ọgọ́gọ́ bó lọ ti rédíò òun. ọ̀nà ọ̀nà bẹ́ẹ̀. ó yà ní sọ́kọ̀ mú wa lọ bẹ́ẹ̀ jẹ́. ẹ yà kò lè mú yín lọ fa kátẹ̀ wá nígbò rédíò tó ń pọ̀ tó ráwọ̀ ògbójú ọdẹ ṣe ejò lásánlàsàn ìbá jẹ́ kí ni wo ló lajú níwájú èmi ọdẹ wa ń dé ọdẹ wa ń dé mà ní. irú ẹran kí làwọn ò tí ì parí ah, ah. nìṣó ń bẹ ọjẹ nìṣó ń bẹ nìṣó nìṣó. ọmọ akún ewé àkókò lánìí ọkà ọmọ adigun ejò adigun ejò olúmọ olúfa ẹni kòókò dààmú ẹni kòókò dààmú dààmú ẹni kòókò jọ̀gbọ̀n ẹni kò bínú olúfà ọkọ yọnu ìbínú olúfà ó léwu ìbínú olúfà ó burú ẹ má ṣe kàn mọ́ ejò níròrò ẹ má ṣe kàn mọ́ ejò níròrò ẹ̀dá ayé ẹ bá ṣọ́ra ẹ̀dá ayé ẹ bá ṣọ́ra ẹ má ṣe kàn mọ́ ejò níròrò ẹ̀dá ẹ̀bá ṣọ́ra. ẹbí olúfà. àwa lábí fàwúrú. ẹ̀yin ẹlẹgbẹ́ ó mọ̀ ní ìbéèrè pàtàkì ọ̀sán tó lè rí. ẹ̀dá èmi ló dé gan-an bí àwọn ọmọ adáyé tí wọ́n fi kó ìra wa tó kò tó wà lọ́wọ́ tó fi jẹ́ wípé tó bá ti rí wa báyìí bí kọ́pa wá bí kọ́pa wá òun ni mo ń ṣe wọn. òkú sí báwa náà lè jà àmọ́ agbára tí Elédùmarè ti fún wọn lórí wa nù hmm. gbọ́ o tí ọká bá ń lọ níwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí òjò la ń wọ́ turuturu tọ̀ wọ́n lẹ́yìn òjì tí ọmọ adarí irun náà tí ò dúró bẹ́ẹ̀ ni. àmọ́ kí ni tó dé gan-an tó jẹ́ pé gbogbo ìgbà lẹ́rú máa ń bá àwa fàyàfà láti dojú ìjà kan wọ́n. pé agbára tí Elédùmarè ti fún wọn ni gbogbo Olódùmarè ti fi wọ́n jọba lórí ohun gbogbo. ìbà rẹ o Elédùmarè. ẹni jùgò sórùn lé ìyá gbóhùn onílé o èèyàn bá tẹrù ọmọ ìjò mọ́lẹ̀ tán wọn àríjà afáyàfá. ìjà olúfà ó kù ìjà olúfà ó lẹ́nu ìbídùn ìbídùn ìbídùn ni ṣé ọmọ tí mo gbé kó pàdá fún mi kọ́ yìí ṣé mo gbọ́ àgbàlá yìí ná nígbà yìí mo kọ́ pàdá fún mi tó wọ́n fọ̀dà náà tó tó tó gbàgbé kan lọ ní ìsìn ìbídùn. lọ́ba mi ń fẹ́ bẹ̀rẹ̀ sí mọ̀ ìrìn àrè nu. ọ̀yẹ́là olólùfẹ́ bí wá tí mo wá sí òde ayé lónìí. mo ní ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bá ẹ sọ. Ah, kò bá dáa kó mọ bó ṣe máa ṣe tí bàbá rẹ̀ fi ní bọ́ sí páńpẹ́. páńpẹ́. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ rẹ ò yé mi ọ̀yẹ́ là ò ṣe láhùn mi gbàdùn bá gbàdùn mi adùn á máa rínú ara wọn. bẹ́ẹ̀ ni ṣàkíyèsí àwọn obìnrin tó rìn pẹ̀lú bàbá rẹ̀ lásìkò yìí nítorí pé ikú tó payà rẹ̀ wọ́n rà dẹ̀dẹ̀ lórí bàbá rẹ̀ náà nípasẹ̀ obìnrin obìnrin. bẹ́ẹ̀ ni tó wá gbọ́ o bàbá rẹ̀ máa pàdé obìnrin abara méjì láìpẹ́ yìí tó bá ti wá rí i fẹ̀rín àti ọ̀yàyà àgbà ni o nítorí pé òun ló máa jẹ́ aláàbò fún bàbá rẹ̀. kò burú gbogbo ohun tó wí pátá mo gbọ́ gbogbo ohun tó sì sọ pátá ló yé mi ojú yàyà mi. ògún onírè ọkọ mi lákàáyé òlómi ńlẹ́bẹ̀jẹ̀wẹ̀ kò lájọ́ lẹ́fìmọ̀ kí mo bóra lákàáyé ògún bí n bá ń lọ bí n bá ń bọ̀ dákun fẹ̀jẹ̀ mi wẹ̀ o tilétilé tọmọtọmọ lákàáyé bí n bá ń lọ kọ́ ọmọ bá ń lọ láká ayé ọ̀sìn mọ́lẹ̀ ẹ̀yìn láṣọ ń lè fi mọ̀ kí mọ̀ búra láká ayé ọmọ kan ṣoṣo tẹ́lẹ̀dùmarè fún mi ìbídùn tákùn bá ń dìímù ìbídùn ò gbọdọ̀ sọkú mọ́ lójú bí ìbídùn bá ń lọ láká ayé mọ́ ọ bá ń sọ lọ bí ìbídùn bá ń bọ̀ láká ayé mọ́ ọ bá ń sọ bọ̀ ògúndàkùn mọ́ fẹ́ràn ìbídùn yìí lẹ̀lẹ́ o ògúndàkùn mọ́ mẹ́jẹ̀ ìbídùn o ẹ̀yìn bẹ́ẹ̀ni àtẹ̀mí àti ilé mi ògún kọ́ ọmọ wọlé dè wá kọ́ ọmọ ṣọ́ wa lọ ni ẹ̀yin ògún ẹ̀dí ẹ̀rẹ́ rẹ o wákàyé <laughs> ẹ̀yin o ẹ̀yin o ẹ̀yin o lákàyé ọ̀ṣunmọ́lẹ̀ ògún mọ́fẹ́jẹ̀mí wẹ̀ ẹ̀jẹ̀ mo ti fún ọ yóò mọ́fẹ́jẹ̀mí wẹ̀ tilétilé mọ́ fẹ̀jẹ̀ mú ẹ̀ tọmọtọmọ ẹ̀yin o bí n bá ń lọ Ògún mọ́ ọ bá ń lọ kọ́ ọ mọ́ sọ́ mi lọ kọ́ ọ sọ́mọ̀ kọ́ owó lédè mi. Ògún mọ̀ bá ń jà ó Ògún mọ̀ bá ń jà Ògún mọ̀ bá ń jà ó Ògún mọ̀ bá ń jà ire ni mo fẹ́ Ògún mọ̀ bá ń jà ó Ògún mọ̀ bá ń jà ó Ògún mọ̀ bá ń jà Ògún mọ̀ bá ń jà. Adékẹ́ ẹ̀gbọ́n mi ṣé o sí ó sì atákété adéke èmi ló dé ṣé mi rẹ ń jà ni. kí ló ń bí ọnú bá mi sọ̀rọ̀. adéke. kí ni tí mo ṣe fún ọ gangan tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà tó bá ti ń wúre ń di oògùn o kì í rántí mi àfiwá àtọmọ rẹ ṣá ṣé mo ṣe ọ ni. Ah. àyà mi padà wá gbowó àyà mi padà wá gbọmọ Adékẹ́ kò rí bó o ti ń rò yìí ẹ wo bí ọkàn mi ò wá lọ ọbẹ̀ ni o àmọ́ bó o ti wá sọ nìsín bí n bá ti ń wù rẹ̀ ìmọ̀ dàkọ̀ rẹ̀ sí fẹ̀kọ̀ tẹ́lẹ̀ náà mo ti wí fún lákàyé pé àtèmi àtàwọn èèyàn mi kọ́ mọ́ bá ń sọ wa kọ́ mọ́ fàbó rẹ̀ bò wá kọ́ mọ́ fẹ̀jẹ̀ wa wẹ̀ ògùn ò ní fẹ̀jẹ̀ gbogbo wa wẹ̀ mọ́ bínú mọ́ bínú bá mi bọ́ọ̀dì ṣe bẹ́lẹ̀ ìnánu pè mí tẹ́ bá wúre tán. mo ní wọ́n pè ọ́ àmọ́ bí mo ti ń wúre lọ́wọ́ lọ́rọ̀ ìyá rẹ̀ ládìkẹ́ wọlé ẹ̀yìn ò ní òjé ń tí ì pè ọ́. èwo ni tèmi pẹ̀lú ìrìn oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ọmọ tiyín lèmi mi ò kí ń ṣe àjòjì lásánlàsàn tó ń fira ẹ̀bẹ̀ rìn. kí ni sí ọ ẹ mélòó mo ti wú fún ọ pé kó o yéyá tó àgbàlagbà mọ́ ìbínú ń bínú sí ọ ó yà kúnlẹ̀ kó bá kábọ̀ bínú. wọ́n ní sọ fún yín pé kẹ́ bínú. Ah, ah, ọmọdé ní í ṣe. wo bí ọ̀rẹ́ ìyá ẹni ìyá ni ní í ṣe o bí ìyá rẹ ò sáláyé mọ́ ọ̀rẹ́ rẹ ìyá rẹ náà ni. mo jẹ́ filẹ̀ ọmọdé ní í ṣe. àwọn ọmọ wọn gbọ́dọ̀ wọlé lọ. ah dákun ọbẹ̀nà ọmọdé ní í ṣe ọmọ rẹ náà ni. ohun tí ò tiẹ̀ yé mi inú ọ̀rọ̀ lẹ́yìn ni pé èmi gan lẹ̀ṣẹ̀ mi tí ò fi nífẹ̀ẹ́ mi rárá. kì í ṣe pé kò nífẹ̀ẹ́ rẹ ó nífẹ̀ẹ́ rẹ kódà a máa rí ìyá rẹ lára rẹ ẹni ọmọ obìnrin lòun náà obìnrin sì ń wọ náà òun ti díẹ̀ díẹ̀ a máa wọlé. ṣé ìdá olójú. kí ló sọ yìí ẹ má bínú má bínú ẹyin bò nìkan kí ni jíjẹ ṣé ẹ ti jẹun. àì ah, tí ì jẹun mo mọ pé tí n bá bọ̀gùn tán kí n wọlé káwo ń tà lè jẹ náà ni. Ah, bó o lọbẹ̀ tí mo bá yín ṣe lọ́jọ́ ni. Ah, ọbẹ̀ ń sìnkú bẹ́ẹ̀ èmi nìkan náà mò ń jẹ́ ń ṣe lọ́mọ rẹ pé ìṣebẹ̀ pọ̀ ń bẹ̀ pé ń yọjà kìnnìkan ṣègbà kan sáà ó sáà mọ gbogbo rẹ̀ náà ju gbẹ̀ lọ kò sí wàhálà bóyá ká wọlé kí n rè bá yín roka kẹ lè rí nǹkan jẹ. ẹyin ò dá. òbílẹ̀kẹ́ ìka ọba yẹ́kẹ́ mm. ọba yẹ́kẹ́ olùbí oní ẹ má ṣe fi ìka lọ́mọ ìlú ẹ má bínú ẹkúnbìnrin ìjà olúfà òkùnkùn tán àfàìwá làfàìrí ẹni gbé ṣoṣo àrí ṣoṣo ẹni bá ti forí jálẹ̀ àgbọn tọ̀hún àríjà àgbọn ẹni mú takùn àbúrú bọ̀lẹ̀ kó retí èsì aburú ni o. ìyá mi. ṣọ́ọ̀bù ẹ̀sùn fapò rọrí ṣòkè gbẹ́ níbo ló ti ń bọ̀. ìyá mi mo ṣeré bóde ni. ìwọ ṣeré bóde látàárọ̀ tí mo ti wà nù ilé lolo òṣèré bóde ibo ló ti ń bọ̀. ìyá mi a ní mo ṣeré bóde ni. Ah, kó mo sì jẹun tí ń rò ṣé ì ṣe é pé ọ̀dọ̀ dẹ́dẹ̀ yìí ló ti ń bọ̀. ọ̀dọ̀ dẹ́dẹ̀ yìí bíi tìbò ah, mi ò lọ ọ̀dọ̀ dẹ́dẹ̀ yìí o. Eh nǹkan ni o mọ̀ fọ̀dẹ́dẹ́ yìí kì í sì ṣe pọ́dẹ́dẹ́ yóò dá lọ́mọkùn àmọ́ tọ́dẹ́dẹ́ yìí bá nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn tó mọ̀ pé òun fẹ́ fi ọ kó wálé kó wá tọrọ rẹ gẹ́gẹ́ bí ìyàwó nǹkan fẹ́ kó o tara rẹ lọ́pọ̀ ni kí ikú ṣe pé ó ní obìnrin lọ́ọ̀dẹ̀ kábàánú yìnyín ṣe ni ó mọ̀fẹ́ èmi náà sì mọ̀ ẹ́ pé ó nílò obìnrin tí ó mọ tọ́jú rẹ̀ tí ó sì mọ tọ́jú ọmọ tó ní lọ́wọ́ àmọ́ kó wá ṣètò lórí rẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ fẹ́ ọ. ìyá mi mi bí mo ti sọ fún yín wípé ọ̀rẹ́ kò rí kò sùn lásán lèmi àti ọ̀dẹ́dẹ̀ yìí jọ ń ṣe kò sọ̀rọ̀ ọ̀fẹ́ kankan láàrin mi àti ọ̀dẹ́dẹ̀ yìí rárá. <laughs> èrè orí igi àṣekọ ọmọ ẹdun wo ọ̀rọ̀ tá a ní kí bàbá ó mọ̀ gbọ́ bàbá náà ni ó parí ẹ̀ ẹ̀ o. orí báyìí. kò ṣáná. ẹyìn òfin kan dáadáa ni. o tágbà fi dọmọdé lọ. <laughs> ó tiẹ̀ ní kankan tí mo fẹ́ bí ọ. mo ń gbọ́ bá mi. ẹ sọ pé ọ̀rọ̀ yìí ti ń gbé mi nú láti bí ijọ́ mélòó kan àmọ́ jẹ́ ń fi alẹ́ yìí jẹ́ ń fi bọ́ sọ. mo ń gbọ́. ìbídùn kí ló dé tó o kórìíra Àdìkẹ́ kí ló ṣe fún ọ èmi ló dé tó ò fẹ́ rí mi rẹ̀ láàtàn. eyín ìta ọ̀rẹ́ òdìní níwà ọmọ aráyé ká fẹ̀jẹ̀ sínú ká tutù funfun jáde ìwà èérí ló kún ọwọ́ gbogbo wọn kì í ṣe pé mo kórìíra wọn mi ò kàn fẹ́ kó fi tiwọn kó bá yín ni. bíi ti bò. ẹ̀yin ẹ ṣáà ti ẹ̀ yẹra fún wọn náà kó níyangí tí wọ́n má kó ba ilépo tì yín. ìbínú láti kékeré tí mo ti mọ̀ gẹ́gẹ́ bí ọmọ mi ọmọ ọgbọ́n ni ọ́. ọ̀rọ̀ ẹnu rẹ a máa dàbí ọ̀rọ̀ àgbàlagbà. ẹ ṣeun bàbá mi. àmọ́ ìbídùn ó ti ṣàkíyèsí pé gbogbo obìnrin tó bá ti ń súnmọ́ mi tó fẹ́ bá ń dọ̀rẹ́ tàbí tèmi wọn jọ fẹ́ wà papọ̀ báyìí gbogbo wọn pátá lọ́ọ́ mọ́ bá fàjọ̀gbọ́n ẹ ní sùúrù o ìbínú mo fẹ́ kó tẹ̀wọ́ fún mi sọ ọ̀fẹ́ kí n lóbìn lè ní. rárá o kò rí bẹ́ẹ̀. bó ló ti wá rí. ìjà olúfà ó burú ìjà olúfà ó léwu torótoró lọmọ ejò kọmọ èèyàn kó ṣọ́ra. ìjà olúfà ó kúrò ìjà olúfà ó léwu torótoró lọmọ ejò kọmọ èèyàn kó ṣọ́ra. adéyẹmí ọmọ ọba kábíyèsí <laughs> pẹ̀lẹ́ ṣe gbogbo ètò ń tò. bẹ́ẹ̀ ni bàbá mi. gbogbo ẹ̀ ń lọ dáadáa. dáadáa. owó sọ fàdúgbò kristẹni mi. <laughs> ọmọ ọba ṣeun káre káre orí adé àgbè. mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan hmm. mo sì fẹ́ kọ́rọ̀ náà kó wá láàrin mi àti ẹ̀. ọ̀dà. àwa ohun mi kò tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa. tá a bá ní ká kà ní ẹni èjì ẹ̀ta ó ti máa pọ́ ọmọdé wọn lọ́wọ́ rántí. mo ti pọ́ ọmọ ọdún méjìlélọ́gbọ̀n báyìí. méjìlélọ́gbọ̀n bẹ́ẹ̀ni. ọjọ́ náà rè bí àná tí hmm. wọ́n kí ya rẹ̀ pé owó ọmọ ẹ̀kọ́ ọwọ́ lómi o tí hmm. gbogbo kan ti pàpẹ́ ìṣe kan lọ káàkiri hmm. káàkiri àbí olùdíje gbọ́dọ̀ tọ́ gbọ́dọ̀ tọ́ yìí. ẹ̀yìn tí ó wá jẹ pé bó o ti wà lóòjọ́ mọ̀ọ́ba tí ẹwà ọlá gbogbo rẹ̀ wà lára

mo sì mọ̀ pé gbogbo àwọn obìnrin ìlú yìí wọ́n mọ̀ dòyìn kan káàkiri báyìí kò má wàá rí ètò wa mú bẹ́ẹ̀ pé èyí lóhùn mi kí n fi ṣàyà ìwọ ti ẹ̀ dálẹ̀ nù kó wá ohun tá a fi ń ṣe. ẹ bàbá mi ẹsẹ̀ rí kì í ṣe pé kòwé mi náà kì í ti láya lọ́dẹ àmọ́ nǹkan tí ìrè tó wù mí ni bàbá mi béèyàn bá mọ̀ ní bí gbogbo àwọn obìnrin tí ń bẹ́nu ìlú rẹwà bẹ́ẹ̀ náà lèyìn ó kàn sí gbé kan sílé yìí ó gbégbèkúgbè bàbá mi hmm. eléyìí lójú ń fojú lẹ̀ dáadáa pé kí n rí ètò wù mí tí ó sì níwà kó tó wá di pé mo wá fìkàn hàn yìí. okun hmm, hmm, o okun o wọn mọba o sọ̀rọ̀ kan tí ó mú làákà ìdání ẹni tó bá létí ìgbọ́ òun lọ̀rọ̀ ìwà ìwà lẹ́wà ọmọbìnrin obìnrin tí ò bá níwà ó ti sọ ìwà ẹ̀ àmọ́ ohun tó wàá ṣe má jẹ́ kó pẹ́ kó wá rọ̀kọ̀ pọ̀rọ̀kọ̀ kó fi ṣàdá hmm. má gbàgbé wípé wọ́n ní bá a bá pẹ́ lórí mi ṣe kí ẹ ṣe a máa bá yẹn. bẹ́ẹ̀ni eh, eh, bàbá eh, bẹ́ẹ̀ni bàbá má jẹ́ pẹ́ ṣọwọ́ kò ní pẹ́. ọṣẹ ọṣẹ ọmọba wíra ńlẹ wíra ńlẹ. ṣé nǹkan tẹ́ fẹ́ sọ náà nù. kò tó bá lọ. Ah. Bádékẹ́ ọ̀rẹ́ mi kí ló dé gan-an tó jẹ́ wípé ọdẹ́dẹ́ yìí lóhùn láti fi ṣọkọ nítorí nínú ìlú wa yìí àìmọye àwọn ọkùnrin tí mo mọ̀ tó jẹ́ wípé wọ́n lówó wọ́n lọ́lá wọ́n tún rẹwà wọ́n dùn wò lọ́mọkùnrin. ó ṣeun ọ̀rẹ́ mi lóòótọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n lówó tí wọ́n gbafẹ́ tí wọ́n níyì ni wọ́n ti dẹnu kọ mí nínú ìlú wa àmọ́ wọ́n ò lè mọ obìnrin ṣèkẹ́ bí ọdẹ́dẹ́ yìí wọn ò lè mọ bí wọ́n ṣe ń tọ́jú obìnrin bíi ìtọ́dẹ́dẹ́ yìí mi àti wípé láìpẹ́ ọdẹ́dẹ́ yìí òun ní ipò olú ọdẹ kan tí n bá wá fi ọdẹ́dẹ́ yìí tí mo fi ṣe adé orí mi ṣé o rí pé mi náà ti di aya olúọdẹ ni wọ́n máa pè mí ní ìyàwó olúọdẹ ń bí ìyàwó olúọdẹ lọ́hùn. pẹ̀lẹ́ o aya olúọdẹ. o ṣé ọ̀rẹ́ mi. <laughs> àmọ́ dákun bó o lo ti mọ̀ wípé ọdẹ́dẹ́ yìí mọ ìtọ́jú aya ṣe. mebí nígbà ayé ọ̀rẹ́ wa òun ló ti ń jẹ́ kó yé mi wípé ah, ọ̀dẹ́dẹ̀ yìí máa ń gbé òun gẹ̀gẹ̀ ni ó ní ọ̀dẹ́dẹ̀ yìí mọ bí wọ́n ṣe ń ṣe ìpẹ̀ fóbìnrin hmm. ó ní ọ̀dẹ́dẹ̀ yìí mọ bí wọ́n ṣe ń tọ́jú obìnrin àmọ́ nígbà tí elédùà sì ti ṣe bó ṣe ń ṣe ó dẹ̀ kúkú mọ̀ wípé kò rí kò sùn lèmi àti ọ̀dẹ́dẹ̀ yìí òun ló wá mú mi pinnu wípé tí ọ̀dẹ́dẹ̀ yìí bá jẹ́ adé orí mi kò burú ọ̀rẹ́ mi kú níyàwó rẹ̀ nígbà tó ṣì wà òun sì máa bá a tọ́jú ọmọ òun sì máa tọ́jú ọkọ wa náà. <laughs> ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣó o mọ̀ wípé àìmọye ìgbéyàwó nínú ìlú wa tó jẹ́ pé bá a ti ń wò kọ́ lórí o nítorí pé wọ́n máa máa kẹ́ ìyàwó wọn lójú wọ́n máa kẹ́ ìyàwó wọn nímú níta ṣùgbọ́n tó bá dénú ilé pẹ́rẹ́ Ṣàngó ni wọ́n. Hmm. lóòótọ́ lọ̀rọ̀ tó sọ àmọ́ ṣé orí ọdẹ tèyí tèmi kò ń ṣe èèyàn bẹ́ẹ̀ o nítorí wípé ó níwà tútù bí àdàbà ni ọdẹ́dẹ̀ yìí tèmi ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ o yóò máa kẹ́ mi yóò máa kẹ́ mi lójú ni. Hmm ọ̀rẹ́ mi dákun jẹ́ kájú gbogbo yìí jágbe sẹ́gbẹ̀ẹ́ kan ṣé ọ̀dẹ́dẹ̀yìí ti dẹnu òfẹ́ kọ́ ni. ẹ ká má purọ́ ọ̀dẹ́dẹ̀yìí ò tí ì dẹnu òfẹ́ kọ mí o àmọ́ mo ń rí nínú ọ̀dẹ́dẹ̀yìí wípé òun náà nífẹ̀ẹ́ mi bóyá àti gbé kalẹ̀ fún mi òun ló ń ṣe àmọ́ ó dá mi lójú wípé láìpẹ́ láì jìnà yóò dẹnu òfẹ́ kọ mí. nígbà tí ò sì wá dẹnu òfẹ́ kọ́ ní ìsìn ṣé wò ó lè dẹnu òfẹ́ kọ́ ni. ọ̀ọ́ ah, ọ̀ọ́ ah, ah, ọ̀rẹ́ wa kémi dẹnu fẹ́ kọ ọdẹdẹ yìí ah, ah. ṣé o fẹ́ sọ mí dèèyàn yẹpẹrẹ níwájú ọdẹdẹ yìí ni n ò lè dẹnu fẹ́ kọ ọ àmọ́ láìpẹ́ láì jìnnà èmi Rádékẹ́ n ó di aya ọdẹdẹ yìí bẹ́ẹ̀ ni. dákun tí ò bá dẹnu fẹ́ kọ kí lọ́ọ́ ṣèṣì. ọ̀rẹ́ wa yóò dẹnu fẹ́ kọ mí láìpẹ́. Ah, ó dáa tó bá ti dán ọ lójú mo fẹ́ lédò àsìn o. o ṣe ọ̀rẹ́ mi tiẹ̀ náà dé. <laughs> àṣẹ o dúró igbó ò gbọ́dọ̀ dúró ìjọ bá dúró nìyànjú tapátapá nìyànjú tapátapá nìyànjú ìjà olúfà olùkọ́ ìjà olúfà olè ìtọ́ kiri kò ṣe àgbà èrè inú mi olùgbà ẹni jù kò sórùlé ìyá gbọ̀ngàn onílé o èèyàn bá tẹ̀lé jù mọ̀lẹ̀ tán wọn rí ìjà afáyàfá. tí màmá fi yín sọ̀rẹ̀ ẹ dákun bò láyé mi ó sì rí ná. ǹlẹ́ o arẹwà arẹwà mò ń kí ọ. ọmọ ọba ní ń pè ọ lọ́n fi gúnlágídí wọ́n ní ní òtó wọ́n ní nàbí wòyàn ní òtó wòyàn àrífín ẹ dákun ṣé ìwọ wà àánú kéèyàn mọ kíyàn kéèyàn sì mọ da yín lòun bébí mo nira mi. kóró gbá lẹ́nu rẹ̀ ọmọ nǹkan o tó o bá mẹ́rin tó o gbóhùn lẹ́nu erin ni. ọgọ́ mo mọra. ẹ ẹ filẹ kò sọgbọn kóbìnrin náà má ṣèṣì obìnrin àbí òye yín ńlẹ́ arẹwà ẹ ẹ mọ́ bínú àwọn ọ̀rẹ́ mi wọ́n ń wò náà ni pé ńgbà tí mò ń bọ́ sọ̀rọ̀ tó dùn káwọn fẹnu sí ọ̀rẹ́ wa o ojú ó sì nira rẹ wa kọ́ mọ̀ sọ. ẹ ṣé mo dúpẹ́. ẹ kò tọ́pẹ́ amadu ìyìn rí orí inú ìlú yìí o ọmọ ìlú yìí ni ọ. <laughs> ẹ lè rí mi nínú ìlú yìí torí ẹ̀mí tẹ̀ ń wò yìí mo ń sọ ọmọ ìlú yìí ìlú òdìkejì mo ti wá. abájọ mo sọ náà ọmọ ìlú òdìkejì ni ọ kí wàá lóko rẹ. awẹ́lẹ́wà lóko mi. awẹ́lẹ́wà ẹ wo bó kọ́ ṣe wá rò ó ó sì rẹwà lóòótọ́ kò tọ́ pẹ́ àmọ́ ṣe mọ́tàn mo nífẹ̀ẹ́ rẹ o mo fẹ́ kí àdàmọ́ ah, bínú pé mo fọ́ kàn mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ kémi rẹ̀ kájọ kájọ kájọ máa fẹ́ra wa <laughs> inú rẹ̀ dùn. kò lè ṣe é sí bẹ́ẹ̀ ni. Ah. ẹ̀mí ló dé. dákun eré kí la dáfẹ́ mọ bẹ́kùn sí ni ìbáṣepọ̀ wo lo rò pé ó lè wà láàárín ọmọ ènìyàn àti ẹ̀yà olúfà. bẹ́ẹ̀ ni. ẹ̀yà olúfà táwọn ọmọ bínú ọ̀rẹ́ rú yé mi ọ̀rọ̀ mi ò lè yí ọ nítorí wọ́n ní lòwèlòwè là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní ń jo ọmọràn ní ìmọ̀ ẹ dákun bẹ́ẹ̀ bá ní bínú èmi níbi tó pọ̀ tí mò ń lọ ṣé mo lè mọ̀ lọ. àwa náà níbi tá à ń lọ àmọ́ jẹ́ àti ẹ̀ parí ìtàn. ẹ ẹ filẹ ẹ filẹ ẹ filẹ ẹ jẹ́ wọn lọ. ọmọbìnrin yìí gọ̀ wọ́n sọ fún ọ lẹ́ẹ̀kan. ọgọ̀ ọgọ̀ ó sì fẹnu họra pàápàá. ẹ wù ẹ filẹ̀ kò sọ́gbọ́n obìnrin ó ṣèṣe obìnrin àmọ́ mo mú dáyín lójú bí ṣe ń lọ yìí ìlú èmi adéyẹmí ọmọ ọba ni ó padà jò sí gbẹ̀yìn. ìyẹn di dandan ó di dandan. lójú lẹ́yìn náà burú ẹ̀rù bẹ́ẹ̀ sì kọ́mọ láyà jẹ́ ẹ̀rù bá àrífín ni àrífín. mo ti yàwó retí pẹ́. ẹ̀rù bá ayé lọ́rẹ̀ àìná ọ̀rọ̀ sùn. mo ń jẹ́ ọ. Hmm. àìná o ò ṣe jáwọ́ nú àpò tí ó yọ kó o gbómi lákàná. kí ni ìtumọ̀ yẹn. ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bó o ṣe ń fojú ṣe tó ń fara ṣe tó ń fẹsẹ̀ sọ̀rọ̀ tó ń fi kí mú sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá ni mo rí àdàbà rẹ̀ ń pè gèdè bí ẹni tẹ́yẹ léèmí ò gbọ́ ẹ̀yẹ léèmí gbọ́ títí lásán ti ń o wàá mọ̀ ọ́ èmi ọ̀dẹ́dẹ̀ yìí mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́ àwa dáa kó o sinmi agbájá. Rádékẹ́ hmm. hmm. ọmọ ìyá lóde àbí. Rádékẹ́ ọmọ ìyálóde. bẹ́ẹ̀ ni àbúrò bí àmì ògbọ́n gbogbo ṣe máa ń wá sílé rẹ̀ tó máa wá ń se oúnjẹ fún òun àtọmọ rẹ̀ bí dùn. ẹ dọ́nà ṣé gbogbo ohun tẹ̀yìn aráàlú rí káàkiri nù wọ́n bí ẹ má bàa ló kọjá o kò sí nǹkan kan láàrin èmi àti Rádékẹ́ bí ò ṣe pé ọ̀rẹ́ ìyàwó mi tó ṣaláìsí ni. ọ̀rẹ́ aya rẹ tó ṣaláìsí ṣé bí torí pé ó máa ń wálé rẹ ló ṣe ni má wálé rẹ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Eh, alábòsí ni o èmi rẹ mọ̀ pé torí pé ọmọ mi ò fẹ́ràn rẹ ló ṣe wá bímọ kó mo wá wò ó gbogbo bí ti ń ṣe sí ọ̀ǹgbà náà jẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní í kẹ́nìsì. <laughs> kí ló wí tẹ́lẹ̀ ilé o ọkọ̀ rádé kẹ́. na ekene ọ̀dẹ́dẹ́ yìí kí ni tó dé gan-an tí ìwọ náà fi sọ fáìnà láti ìjọ tó fi jẹ́ ní nǹkan gbọ́dọ̀ sí wa ń sọ fún. ẹ àmọ́ èmi ṣe bóyá kó náà ti mọ̀ ni mo ṣe bóyá kó ti mọ̀ pé kò sọ́nà ń bẹ̀ ni. Hmm. obìnrin ṣé ìwọ mọ̀ pé bóbìnrin bá ti nífẹ̀ẹ́ ọkùnrin wọn kì í máa ń tètè gbé kúrò lọ́kàn ni wọ́n ń tètè gbàgbé yìí lóòótọ́ ni. èmi ò fìgbà kankan nífẹ̀ẹ́ àìnà o mm-hmm. bẹ́ẹ̀ ni kódà ọmọ mi gan òtún wá fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ mi ti ṣe wáyé ilé ìfẹ́ obìnrin kankan tí ọmọ mi ò ní nífẹ̀ẹ́ débi pé yóò wá wọlé yóò àmọ́ bọ́mọ mi sorogún lẹ́ẹ̀dẹ̀ èyí ò lè ṣeéṣe. Um, ọ̀dẹ́dẹ́ yìí sọ̀rí ọ̀rọ̀ ọmọ rẹ tó mẹ́nu báyìí gangan ló mú un rántí ìbéèrè tí mo ti fẹ́ bi ọ látàwọn tó ti pẹ́. ìbéèrè wo la. kí ni tó dé gan-an tó ṣe pé gbogbo obìnrin tọmọ rẹ bá ti rí pẹ̀lú rẹ ni mo ń kórìíra wọn láì méjì. torí dobi mi èmi náà mọ̀ díẹ̀ àmọ́ mo ti pè jókòó lémi kan òun kan rí tí hmm. mo bí léèrè pé kí gangan nìdí tí fi ń rí bẹ́ẹ̀ àmọ́ kò rí nǹkan kan wí fún mi. Mm-hmm. ọ̀dẹ́dẹ̀ yìí. ìyẹn ò lè o. ọ̀rọ̀ ń pa kaṣọ o torí ìṣesí ọmọ rẹ òun kò yàtọ̀ sí tàgbàlagbà <laughs> bẹ́ẹ̀ ni àfi bí àgbàlagbà bó bá sọ̀rọ̀ ńgbà mi máa mm-hmm. sì wò pé ṣé kì ṣe bàbá ńlá bàbá ọ̀dẹ́dẹ̀ yìí kan tó kún gbà kan ló wáyé <laughs> ọ̀dẹ́dẹ̀ bó o ní ṣé o ti fún kábíyèsí lésì ọ̀rọ̀ tolú ọdẹ ìlú wa ètò olóò mm-hmm. fẹ́ jẹ. Ah, òótọ́ ni o. Eh, èmi ò tí ì fún kábíyèsí lésì kan. èmi ló dé. nítorí ah, ń gbèmí wọn jọ sọ̀rọ̀ kan yìí mm-hmm. wọ́n jẹ́ ọmọ yé mi pé dandan ni kí n níyàwó lẹ́ẹ̀dẹ̀ kí n tó lè jẹ oyè olú ọdẹ. ẹ kí wọn á ní wọn á ń dán ọ dúró ìwọ náà wáyà fẹ àbínú ló dùn sí tó bá gbóyè bàbá rẹ fún ọmọ ẹlòmíín ni. ẹ eh, èmi náà ń gbìyànjú kérédù àjọ bọ́sì náà ni kí n kí n rí ogun tèmi. àṣẹ àṣẹ àṣẹ ṣe eh, kíá. Eh, ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ hmm. ló ṣe kókó. bẹ́ẹ̀ ni wá bọ́ọ̀lì ah, eh, ẹran ọ̀gbẹ́ bóde òjò yá. ẹran ọ̀gbẹ́ wọn náà bó bó bọ́ọ̀lì ọkọ ẹran ọ̀gbẹ́ bóde òjò. ìfún yín ní nǹkan jẹ kẹ́ ẹ tó kò mí ah, <laughs> yín ní nǹkan ah, jẹ ẹran ọ̀gbẹ́ ni okó bóde. èmi ò jẹ́ ọ̀ lè pa mí yín jẹ́. aládàáni kan jẹ ni ogún mama jẹ́ àríṣoṣo ogún mama jẹ́ àríṣoṣo ẹni wa ṣoṣo àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo. ẹni wa ṣoṣo àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo ẹni wa ṣoṣo àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo. ẹni wa ṣoṣo àríṣoṣo. ogún mama jẹ́ àríṣoṣo. ògún lákà yí ọ̀sìn mọ́lẹ̀. bàbá. ò lásán lè fi mọ̀ kí mọ̀ bóra. ògún ò ní fẹ̀jẹ̀ wà wẹ̀ wọ́n. à ń lọ báyìí ẹran láàpa àní pààyàn torí bọ́kọ́ bá roko abọ̀ bàdà bá roko abọ̀ ẹ̀ ń bá ní làwọ̀ nílé báwo ẹ yo onu yíyà. o ti yá náà ògúnjáde ògúnjáde bá a bá rè gbẹ́ o ká kẹ́ràn bọ̀. ògúnjáde bá rè gbẹ́ o ká kẹ́ràn bọ̀. ògúnjáde. ògún náà ní ìwọlédè ni ògún náà ní ìwọlédèdè nílọ́nìlàjò ní ìwọlédè ni. ògún náà ní ìwọlédèdè. ẹnilọ́nìlàjò ní ìwọlédè ni. ògún náà ní ìwọlédèdè. ẹnilọ́nìlàjò ní ìwọlédè ni. ògún náà ní ìwọlédèdè lájò ní ìwòlédè ni. ògùn náà ní ìwòlé dẹ̀dẹ̀. ẹni lórí lájò ní ìwòlédè ni. ògùn náà ní ìwòlé dẹ̀dẹ̀. ògùn náà ní ìwòlé dẹ̀dẹ̀. ògùn náà ní ìwòlé dẹ̀dẹ̀. ògùn náà ní ìwòlé dẹ̀dẹ̀. ìjà olúfà ọkùnrin ìjà olúfà olè tóró tán lọmọ ẹjọ nìkọmọ yẹn. ẹ ǹlẹ́ o. òkè ní kúlọ̀. ó dáa o ọ̀dẹ́dẹ̀yí bàbá rẹ ni mò ń béèrè. ìbídùn ìbídùn ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣẹ̀ ẹ́ tó fi kórìíra mi torí kò yé mi. èmi ò kórìíra yín o ẹ̀yin ni kẹ́ jáwọ́ lápò tí ò yọ kẹ́ lọ rèé gbómi lákaná. Ah, ah. ibi dùn ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ẹ̀ ṣòrí pápálàgbà lẹni tó ń bá sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ mi àbótí ńlá burú tó ṣe fìbùdù nìkan ọ̀rọ̀ ni torí kò yé mi o. lémi sí ìbídùn láburú bíi ti bó o ìbídùn jọ̀ọ́ mo fẹ́ kó o sọ fún mi àpò owó gan-an ni mo tọwọ́ mi bọ̀ tí ò yọ. ẹ wo bàbá mi ò lè fẹ́ yín ẹ lọ wọ́kọ̀ tí yín síwájú. Si ẹ yẹra yín wò dáadáa kẹ́ yé fa bínú ẹni ṣọ̀rẹ́ kẹ́ má bàa ṣù. ọ̀rẹ́ mi ó sì dúró dè mí. ìjà olúfà ọkùnrin ìjà olúfà olè ọ̀rọ̀ tán lọmọ ẹjọ́ mẹ ọmọ èèyàn kò ṣọ́ra. òkè nìkan ló lè dúró igbó ò gbọ́dọ̀ dúró ìjọ̀gbọ́n bá dúró nínú àjò. gbà ọ́. ẹ ṣé mo dúpẹ́. mo lè para rẹ tí ń balẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin àmọ́ mo ní ìbéèrè kan fún ọ. mo ń gbọ́ yín. kí lorúkọ rẹ àti kí ló ń ṣe nùbú kìjìkìjì. bàbá awolẹ́wà lóko mi ọmọ òlu adigbọ́nàkú ni mí. adigbọ́nàkú. bẹ́ẹ̀ ni ń lọ sílùú. Si ọlọ́fà àmọ́ mo ṣìnà ni n ò mọ ibi tí mo fẹ́ gbà ìdí nìyí tí mo fi bára mi níbi tí mo wà yìí. ẹ̀yin dákun èmi lọ ń lọ ṣe nílùú ọlọ́fà. ẹ ṣeun mi bí mo ti ń bínú nù àwọn ẹbí bàbá mi náà fẹ́ pa mí nítorí oko kòkó bàbá mi àmọ́ nígbà mo ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n pé kán dákun kó fi oko ilẹ̀ fún mi tó sì yarí páwọn ò lè fi ilẹ̀ fún mi àfi káwọn ò gbẹ̀mí mi mo sì ní láti sá lọ láti sásá láfẹ́ mi mi ìdí nìyí tí mo fi fi lu bàbá mi lẹ̀ pé kí n mọ̀ lọ sílùú ọlọ́fà. àwọn ẹbí bàbá rẹ fẹ́ pa ọ́. ọ̀wá àtòrí rẹ̀ sá kúrò nílùú yín ládígbọ́nà kù ọ̀ ń sá lọ ọlọ́fà. mo ń parọ́ bàbá kódà nítorí okòkò pé gan náà ti pàyà mi àti bàbá mi àmọ́ kó tó di pọ́ngbọ́n ẹ̀mí mi tèmi náà ni mo ṣe ní sàṣàlà fẹ́mi mi. ẹ ṣé pé bọ́ ọ ti wà yìí ọmọ òrukàn ni ọ. bẹ́ẹ̀ ni bàbá ah. n ò níyà bẹ́ẹ̀ sì ni n ò ní bàbá láyé mọ́. ilẹ̀ ẹ ṣeun. òkú ara fẹ́ ra kù. ẹ ṣé mo dúpẹ́. Ah! àmọ́ pẹ̀lú bí mo ti ń wo ẹsẹ̀ rẹ̀ yìí o ò ní lè rìnrìn àjò dé lu ọlọ́fà tòró sì nà ṣẹ̀ díẹ̀ ẹyin bọ́ọ̀ bá ní rí bákan èmi ìbá ní bóyá kọ́ ọ tẹ̀lé mi mọ́ ọ bọ̀ lọ́dọ̀ tèmi ìlú tí wàá jọ̀nà síbí ẹyin kọ́ ọ wà pẹ̀lú mi fúngbà díẹ̀ tẹ́sẹ̀ rẹ ó fi jiná tó wàá tẹ̀síwájú ìrìn àjò rẹ ẹyin bọ́ọ̀ bá rí bákan o èmi àtọmọ mi nìkan lájọ ń gbé kò sì ní sí wàhálà. ẹ fẹ́ kí n mọ tẹ̀lé ń lọ sílùú yín. ẹyin àtọmọ yín nìkan lẹjọ ń gbénu ilé ẹ dákun aya yín ńkọ́. Hmm. Òkè ọmọ bọ́ọ̀lù gbogbo oníyàmọ̀dẹ́là fèníṣẹ́pọ̀ òun fèníṣẹ́pọ̀ níbìrẹ̀ sànú abẹ́kẹ́ Òkè ò sí mọ́ hmm. ó ti jẹ́ pé lódùmarè. Ah, ẹ pẹ̀lẹ́ ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere yóò sì pàṣẹ gbà ṣiṣẹ́ wọn mọ́. ẹ sìn sì mo dúpẹ́ àmọ́ bí mo ti ń wò yín ó dàbí pọ̀ dẹ̀ nìyí. ọ̀dẹ̀ ni mí èmi náà ń pè ní ọdẹ́dẹ̀ yìí ẹ̀ṣọ́ ìkòyí ni ọmọ adílẹ̀dógún àrùn parí oníkòyí ò sí. àrùn pàǹtí ògùn o. Hmm, gbé ọ. àṣẹ bàbá àmọ́ àwẹ̀ ló wà kí ló dé olúfa ó máa rọ́pọ́tọ́ bí ọkà. àjàní ni ọ́ ọmọ èrè lápá ọmọ àwòrán afárúlù orí ọmọ dá ọmọ. lóòótọ́ ni. àmọ́ síbẹ̀síbẹ̀ yóò wù mí kó bá mi délé yóò wù mí kó wá lọ gbé pẹ̀lú mi. ọ̀dẹ̀ ó sì dọ̀ ọ́ lójú pé ìbágbépọ̀ èmi rẹ̀ ó rọrùn. <laughs> olóògùn ní sọkọ àbíkú. tó bá rí bẹ́ẹ̀ mo ṣetán. káàbọ̀. amóhùnradékẹ́ nígbà tí ọmọ ọdẹ́dẹ̀ yóò gba tiẹ̀ nísìn ṣé ìgbéyàwó ìwọ àti ọdẹ́dẹ̀ yìí ṣó lè so èso rere tó bá tiẹ̀ wá padà wá bẹ́ẹ̀ mi fẹ́ kọ́ <laughs> kí ló dé tó o fi lérò wípé ìgbéyàwó àwọn méjèèjì ò lè ṣoríire. nítorí ọmọ rẹ̀ náà ni <laughs> èmi àti ẹjọ́ mọ̀ wípé ó dédé yóò fọmọ rẹ̀ ṣeré tó dóhùn láyò rẹ̀. tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìbídùn ni àmọ́ ni kì í ṣarẹran. bẹ́ẹ̀ ni <laughs> ṣé wo mọ̀ wípé ẹni tó bá bá a nájà kó gbọ́dọ̀ wá wíwo ọjà ni níwọ̀nba ìgbà tí èmi Rádékẹ́ ọmọ ìyálòdè tí mo ti nífẹ̀ẹ́ sí ọdẹ́dẹ̀ yìí ṣé orí tọmọ rẹ yẹn kékeré nìyẹn bó pẹ́ bóyá ọdẹ́dẹ̀ yìí yóò nífẹ̀ẹ́ mi Rádìkẹ́. ó ti dọ̀ ọ́ lójú. ó dá mi lójú jù kú lọ kú lọ. kò burú o. wo ọ̀rẹ́ wa mò ń bọ̀ nà. mọ̀ pẹ́ o. Mm-hmm. ẹ oyè lálẹ́ ẹ níbo ló bàjẹ́ lọ ẹ gbà ní. Ah, ìyá mi fi mílẹ̀. ọlọ́run bá mo fi bẹ́ẹ̀ mo fẹ́ lédu àbẹ́ fi bọ́dúndé sílẹ̀. ìyá mi fi mílẹ̀ ah. ìyá mi fi mílẹ̀ torí lónìí gangan ní fi àmì wọn bọ́dúndé wọn ni mo fòkò mi dáàlà ọjọ́ kan là á kọ̀ torí ìlẹ̀ lajú mi lẹ̀ kí bọ́dúndé gba ẹ̀ mọ́ lọ. Ah, oyè lámì obìnrin pọ̀ olùwà yìí ẹ eh, ó sì mo fi inú wá jọ torí ọlọ́run mo fẹ́ lẹ́dàá mi bẹ́ẹ̀ mo fẹ́ lẹ́dùn àbẹ́ ó yá fún mi ládàáwọ̀ rẹ. ìyá mi fún mi lẹ́jẹ̀ ìfọ̀jú lọ́wọ́ lẹ́jẹ̀ ìfọ̀jú lọ́wọ́ bó dúdú ara ìyá mi. fún mi wọ́n oyè lámì fún mi ládàá fún mi ládàá jọ̀dá kù jọ ah! ó ṣe ọkọ mi ó ṣe ìwọ ò ní pààyàn sáma lọ́lé ó ṣe ọkọ mi ó tó ó máa rí mi. yóò ní yóò kù sẹ́. yé ẹgbẹ́ mi ọ̀tún ah! ọmọ yìí pa mí o báwo ṣe fẹ́ ṣe. báwo. olùdé oyinlami orí òfin èdè yẹn jà mọ́ èdè làwọn. èmi agbẹ́gun mélòó ní bẹ́lá àti bàfin làwọn. oyinlami bọ́dúndé èmi ti jẹ̀ sí tó bá lẹ́mí ti bá para yín ni. ìbọkùnrin ni wọ́n ò sí làwọn. ó yá fi hàn fi hàn. èmi ò ní. ọdún àti bọ́dúndé mà ló ń jà òun rèé o bọ́dúndé ò dìde mọ́ ọmọ mi mọ̀ ọmọ ti pààyàn tí n bá fọ́ kùkù lọ́kàn ọkàn rẹ ò sì ní balẹ̀ ó yá wá jì. olóògùn kù rẹ ò ní dìde lẹ. mo ní ojí. mọ́túndé. mo ní dúkì ní oúnjẹ. yìí. mọ́túndé. mọ́túndé. mọ́túndé kò ah, ah. ah, sì máa wò yín bọ́ sí ẹni kó sì mọ̀ kọ́ rẹ̀ tí wọ́n tẹ́lọ́ lè ní àṣẹ. tọ́dúndé èmi ò mọ̀ mí mọ̀. ó ti pààyàn ó yẹ lẹ́nu ó ti pààyàn gbogbo òlu ni ó gbà. sọ́ọ̀mù ọkọ ti pààyàn báyìí sọ ti wá gbà kó o ti pààyàn báyìí. Ṣé sori ọba? Ìṣe oṣù oṣù oṣù oṣù. Ìṣe oṣù oṣù oṣù ti pààyàn. Ní ìwọ oyè lámì níwọ̀ odidi ọmọ ọ̀tún ìlú níwọ̀ tó yẹ kó o jẹ́ kí àwọn ẹgbẹ́ rẹ kí wọ́n máa wọ̀ ọ́ ní àwòkọ́ṣe ó wá sọra rẹ di àpààyàn ó torí obìnrin lásán ó lu odidi èèyàn pa tó o sì mọ̀ wípé ìlú wa ní òfin <laughs> wípé ẹni tó bá ti pààyàn báyìí a ó orí rẹ̀ sí òkú. Ah! ẹ dákun ẹjọ torí Ọlọ́run ẹgbà mi ẹjọ ẹyẹ olóye ojú kan ẹpọ ojú kan èrè mi ọtún ó fowó lẹrọ ni dákun sọ̀rọ̀ ó ti ẹ̀rọ kọ̀ọ̀kan ṣoṣo náà làbí pé méjì kò sí wájú kò sí lẹ́yìn rárá ìyálóde ìbábi amọ̀lẹ́yìn náà dákun. ibi tọ́rọ̀ èdè dúró yìí ọ̀rọ̀ ìsọsínilẹ́nu ó buyọ̀ sí o ó sì pàkàsọ pẹ̀lú. Ah! ó pàkà sọ. wo wo wo eh, ìyá oyè oyè ni wọ tó sì jẹ́ gbogbo ìgbà ni bàbá rẹ̀ máa ń bá wí tí ń pè ọ́ ṣàkíyèsí pé yẹ ọmọ dáadáa o kó o jọ ọmọ gidi kó o lè wúlò láwùjọ ah! ló wá ṣagídí rẹ títí títí títí ó wá ṣagídí rẹ débi pé. agbọ̀n ah! ẹ̀yin olóyè. àbí èso. ṣe É rí ẹjọ́ ò ní jẹ́jọ́ ẹni ká má mọ̀ dá. òfin ìlú wa kì í ṣe fáráàlú nìkan ló wà fún ó wà fún bàálù ó wà fẹ́yìn ìjòyè náà àlejò tí ò bá lè faramófin ìlú wa kò ní gbèlú wa ni torí òfin ṣáà ṣe ń lu yìí ká lè mọ ibi tá a fẹsẹ̀ sí àti ibi tá a lè fẹsẹ̀ sí ọmọ yìí sì ìṣọmọdé ìlú yìí ló dàgbà sí ó mọ àwọn òfin ilẹ̀ yìí tó wá jẹ́ pé náà ló tún wá lù ú ṣé àwa sọ wípé ohun tí ọmọ tálákà ṣe àfìyà ẹ̀jẹ́ káwa lọ́mọ olówó ṣe àmójúkú kí là ń lálẹ́. <sighs> ìka tó bá ṣe kò lọ́ba oge olórí ẹ̀ṣọ́ ẹ mú oyè lámì ọmọ ọ̀tún lọ sínú túbú kẹ rí wípé abẹ́nilórí òṣìṣẹ́ òun. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ọ̀rẹ́ wà fún ọ̀tún ọ̀ṣọ̀kùn ni ọ̀ṣọ̀kùn ni ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìtọ́jú mi. bó o lẹsẹ̀ rẹ. Ah. ọdẹ kí n má parọ́ kí n má jalè ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà mo ti ń lè gbé ẹsẹ̀ òun dáadáa. sórí ìwọ̀nba ọjọ́ mélòó náà ló kù. kí lẹ́jẹ̀ẹ́ ẹ̀yin náà mọ̀ dájú pé mo ṣe jẹun tán láìpẹ́ yìí ni ebi ò tí ì pa mí èyí tí mo jẹ kò tí ì kúrò nù mí. mo kàn ní ìroka fún yín náà ni. ẹ tún roka fún mi mọ ìtẹ̀tì gbé wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. ìbí ah. dùn ọ̀fẹ́ roka fún àlejò wa. Ah. so burú ni. Eh, eh, eh. Eh, kọ̀kọ̀ burú o. wọ́n ti láwọn ti jẹun. ìtàn tẹ́lẹ̀ fẹ́ sọ fún mi ńkọ́. Ah, ẹ sì rántí ìtàn. ǹṣẹ́ ni rántí. ẹ náà ẹ dúró náà ẹ ti fẹ́ mọ òrùka fúnra yín ẹ tún ti bá débi pé ẹ ti ń sọ̀tàn fúnra yín ẹ sì mọ ọ lọ. ọ̀dà ah, náà ẹ ṣeun ẹ ti ẹ ti fa ọgbọ́n ọgbọ́n ẹ ti gbé mi sẹ́gbẹ̀ẹ́ nù o ah, ẹyin ẹ wo bí ṣe rí bí ọkọ bá ti mojú aya alárinà ayẹ bá ní ẹ jẹ́ ń fi ilẹ̀ kẹrẹ ayé lọ sọ̀tàn ara yín. ẹ mọ̀ bínú sí ẹ dákun. <laughs> mo mọ eré èèyàn tó jẹ́ bẹ́ẹ̀ ni mo mọ̀ wípé ẹ̀yà olúfàníọ́ àfàyàfà ìdí tí mo fi fún ọ láàyè inú ilé ni pé mo mọ̀ pé o wá láti wá ṣe bàbá mi láburú mo sì rí ìfẹ́ rẹ lọ́kàn bàbá mi wá gbọ́ o á dára kí o máa bá a bẹ́ẹ̀ ìtàn tẹ́lẹ̀ fẹ́ sọ fún mi kọ́ arúgbó ò dúró ìjọgbó bá dúró nínú àjò tagbátagbá nínú àjò tagbátagbá nínú àjò ìjà olúfà ó tán ìjà olúfà ó ìtọ́ni ni wọ́n ṣe kọlù àgbáyé olúmọ mi olúfà ẹni jù kò sóhun lé ibi mo o èèyàn bá tẹrù ọmọ ìjò mọ̀lẹ̀ tán wọn rí oh, ìyá afáyàfá. sóde látòrọ. ọ̀rẹ́ mi. àbọ̀ ọmọ gbọ́ kàyéfì tí mo gbọ́ ní ìsinyìí ni. bíi ti bò. ó dáa ń tọ́ sọ fún mi sọ fún òun náà kó gbọ́. kàyéfì làṣẹlẹ̀ lé mi. ààrẹ tí ń bẹ lọ́dọ̀ mi. àti ọmọ mi ìbídùn. wo àyè bíi pé wọ́n ti mọ rámbì kan tẹ́lẹ̀ ni. ọ̀rọ̀ wọn wọ̀ o. Ah, ìbídùn ọmọ rẹ irọ́ ni o. ẹ̀dùn náà ìbídùn ọmọ rẹ òun àtàrè ọ̀rọ̀ wọn yíra wọn ah. <laughs> kàyéfì ńlá ni lóòótọ́ o àkàyéfì ńlá ni ah, ẹyin àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ẹ̀jẹ̀ wo ló papọ̀. Ah, irú kàtìkàtì wo ni wọn náà wá ń sọ lẹ́nu ẹ̀jẹ̀ ìbídùn ọmọ rẹ̀ yóò ṣe papọ̀ méjì àjèjì níbo níbo ló ti máa dàpọ̀ mọ́ra wọn. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ wọn lè papọ̀ àbí èmi rẹ̀ mọ̀ wípé ìbídùn òkì ń róbìnrin pẹ̀lú bàbá rẹ̀ yóò bá wọn fa wàhálà débi pé yóò tú wọn ká ni. tó fi wá dé pé ń bò fojú gan ní àrè lọ́rọ́ wọn papọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn bára mu ni. Hmm, Dayun ohun tí mo lérò ni pé bóyá ipò àrè tọmọbìnrin ń wà ló jẹ́ kí ìbídùn ṣàánú rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ báwọn. kì í ṣe bẹ́ẹ̀ torí látìgbà tó ti dé tí awẹ́lẹ́wà ti wọlé báyìí látànà tí ìbídùn ti fojú gan ni báyìí níṣẹ́ ní ń kẹ níwájú tí ń kẹ lẹ́yìn tí ń kẹ lójú tí ń fẹ́ mú kódà bí mo ti dóòrè nínú wọn. níbi inú lọ. Ah! <laughs> Eh, dúró kó mọ̀ sí pé ìbídùn fẹ́ kọ́ fi àwẹ́lẹ́wà ṣàyà ni nítorí adékẹ́ tó tutù bí omi àmùgọ́ tí gbogbo wa mọ̀ ọmọ rẹ̀ kórìíra rẹ̀ jù mí lọ. Eh, eh, mm, mm, mm, ṣé orí ọ̀rọ̀ ti kíkórìíra ẹran ara nìfẹ́ o bí èèyàn bá rí èèyàn kan tí ara wọn ò bá wọnú ra ó ṣeé ṣe kán má nífẹ̀ẹ́ ara wọn àmọ́ ọ̀rọ̀ ti ààrẹ tẹ̀ ń sọ yìí ejò lọ́wọ́ nú. ẹ wá wọ ẹ wo bí ẹ wo bí kó tó di pé ẹ mọ̀ ọ̀rọ̀ nǹkan mi ẹ dákun èyí tó bá ẹ̀mí tí mo fi pé káríra wa lónìí ó lọ́rọ́ tó yẹ lámì nígbà tó yẹ lámì ilé ìsìn jàgídíjàgan bì kan tó wá pààyàn tí kábíyèsí pé kí wọ́n rìn bẹ ìrẹ̀ fóun ẹ dákun kí la fẹ́ mọ̀ wílé ìsìn dúró kó má lọ jẹ́ pé bóyá ohun tí mò ń rò ló ń sọ ṣé kì í ṣe pé àánú oyè lámì fẹ́ máa ṣe ọ́ ah. àánú rẹ ò ṣe mí bó ti wò ó mọ́ o ah. Ah, bí wọ́n bá ní pé ọmọ má pàbí má pàbí bó bá dọjọ́ kan yóò di ọmọ má para rẹ̀ ńgbà bàbá rẹ̀ ń kìlọ̀ fún tí gbogbo èèyàn ń kìlọ̀ fún tó rè ṣe jàgídíjàgan tó lu mọ́pa ṣé mo ti gbàgbé òfin ìlú wa yìí ni pé èèyàn bá pààyàn pípa lápàá sẹ́yìn ah. náà wá rí i pé wọ́n ti padà sọ lóyè ọ̀tún àti ìyàwó rẹ̀ ó ti sọ wọ́n dà gan alẹ́ báyìí nísìn ah. ó dà nísìn báyìí ó nìkan wọ́n bí ah. ẹ dákun tó bá dọjọ́ ọjọ́ ogbó ta ni ó sin ìdúró ọ̀tún àti ìyàwó rẹ̀. sọ fẹ́ gbọ́ àánú rẹ̀ sì mí náà àdúrà kan tèmi kan mọ̀ káwo mọ rawọ́ sílédùá ni pé Ọlọ́run máa fún wa lọ́mọ tí ó sọ wá dàgbà alẹ́. àánú rẹ̀ ò sí mi o. àánú rẹ̀ ò sí mi o arákùnrin ibi tá à ń lọ sọ ti ṣetán. mi bẹ́ẹ̀ náà mò ń dúró de. ẹ já gba ẹnu bí mo fẹ́ rí múkà. ọkọ alẹ́ awélẹ́wà. ó mà ṣe o ọmọ olóyìn mà ni. nígbà yẹn kọ́ ṣé o mọ̀ pé òfin tó mú ọba ló mú joyè ló mú ẹrú náà. Ah, ojú mi ló ṣe ó fẹ́ fàjùlọ ran wọn ni. a jẹ́ wípé ohun tójú ẹ̀ wá lójú ẹ̀ rí. kí ló wá fa ibi ń gbà ẹ́ kí ló ń fa ibi. Ha ha ha ẹ̀yin aráàlú o. ẹni bá ṣe tẹ́nìkan ò ṣe rí. ojú ẹni bá ṣe tẹ́nìkan ò rí rí. gbogbo wa la mọ òfin ìlú wa yìí. ẹnikẹ́ni tó bá pààyàn pípa là á pa. tó bẹ́ẹ̀ni oyè lámìrè o ó ti jẹ̀bi ikú ìlú wa. bẹ́ẹ̀ni. tó abẹ́ni lórí. Ah! àmọ́ ẹ̀rù ń bà èmi o. kí ló ń bà ọ́ lẹ́rù. ẹ̀rù obìnrin olúfà tí bàbá mi gbé wálé náà ni. kí ló dé. ṣebí ìwọ náà mọ̀ pé àwọn ìyá olúfà yìí wọ́n ló ìbínú olúfà ò sì dáa nǹkan kékeré báyìí náà ló sì máa ń bí wọn nú kó má di ọjọ́ kan kó fi owó inú ẹ̀ ṣe bàbá mi ní jàǹbá. òótọ́ ló sọ ṣùgbọ́n fi ọkàn rẹ balẹ̀ kò lè ṣe bàbá rẹ ní jàǹbá òótọ́ ló sọ wípé àwọn ìyá olúfa yìí wọ́n ní oró nú àmọ́ elédùà ó ti fi ìbẹ̀rù ọmọ ènìyàn sí wọn lọ́kàn ṣeun mo dúpẹ́. ojú yáyá mi. mo ń jẹ́ o òyẹ́lá. ọ̀dẹ́dẹ́ yìí kí ló ń dá tìgbéyàwó rẹ̀ dúró tó o sì mọ̀ yìí pé òye tó o fẹ́ jẹ o gbọ́dọ̀ fẹ́ ìyàwó kó tó dijó oyè o. ọ̀dẹ́dẹ́ yìí ọ̀dẹ́dẹ́ yìí akọni ọdẹ. ojú ọdẹ amẹ́kùn ló yẹ ògbójú ọdẹ ti mẹ́rin so mo kí ọ ọ̀rọ̀ níyálòde sọ̀kalẹ̀ nípa oyè olú ọdẹ ìlú yìí àti jolú ọdẹ nílùú yìí àjolú ọdẹ tó o mọ̀ nípa ẹ̀ torí wọn náà ìṣọmọdé àti jolú ọdẹ méjì kọjá ipò ọ̀hún náà ló tún wá sí ilẹ̀ báyìí tó sì jẹ́ pé ọ̀dọ̀ yín òun ló kàn ó sì mọ̀ wípé lára àwọn tí olú ọdẹ gbọ́dọ̀ ní nílùú yìí òun ni kó lóbìn lọ́ọ̀dẹ̀ ìyẹn òun la fi mọ ọkùnrin tó tó gbangba sùn lọ́yẹ́ ọba wa lóbìn lọ́ọ̀dẹ̀ bóun ni ká ti ṣe ó sì mọ̀ wípé ọjọ́ tá a dá sọ́nà kò pẹ́ mọ́ kò pẹ́ mọ́ tó o bá lóbìnrin lọ́ọ̀dẹ̀ tọ́jọ́ ìfi pé o mọ̀ wípé ipò olóòdẹ̀ yìí yóò ṣe lọ nídìílé yín nu. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ mi ò yé ọ wá nǹkan ṣe kíákíá. kábíyèsí. rírà sọ rírà sọ ṣe pé mi náà mọ gbogbo ohun tó rọ̀ mọ́ oyè tí mo fẹ́ jẹ mo mọ̀ pé kéèyàn tó lè jẹ olúọdẹ nínú ìlú yìí ó gbọ́dọ̀ láyà ńlẹ̀ àmọ́ kábíyèsí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀lẹ́ pé adìẹ ńlá àgùn àmọ́ ìyẹn ni ọ̀jẹ̀ àmọ́ èmi náà ń gbìyànjú kí n róbì gidi fẹ́ àmọ́ àwọn ọmọ tí ń bẹ níta ní ìsìn ipá mi ń kó sórí bẹ́ẹ̀ sọ́kọ́ ló pọ̀ lù wọ́n èmi náà sì fẹ́ gbéyàwó ní lásán mi ò fẹ́ gbéyàwó tí ò ní mọ̀ tọ́jú mi tàbí mọ̀ tọ́jú àwọn àgbàlagbà ẹ̀yin kábíyèsí ẹ wò ẹ gbogbo òlu ẹ dàpọ̀ ẹ fún mi nígbà díẹ̀ kí n fi tìrọ̀ ara mi pa mo sì fi dání lójú pé láìpẹ́ láì jẹ̀nà ẹ rọ̀wọ́ mi. wo bó o ṣe wí nǹkan ni o jẹ́ orí o má jẹ́ ọ̀pẹ́ rárá ọgbọ́n má jẹ́ ọ̀pẹ́ o. ó yé mi láìpẹ́ kábíyèsí ń mú ìyàwó àfẹ́sọ́nà mi obìnrin mi ń mú wa kì í kábíyèsí. ó dáa fẹ́ gbọ́nù. elédùn àwọn òkun ọ̀sẹ̀. àṣẹ àṣẹ ṣeun gan ni. kábíyèsí ètò ìṣe wọn. gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ kí n má parọ́ ìròyìn rẹ̀ wà pọ̀ kódà kò sílùú tó rẹwà tó ní gbogbo agbègbè yìí. Ah, ẹ ò tọ́ ni. ojúlówó tó yọ ọ́nú gbogbo wa pátá la mọ̀ pé ìdodo báyìí ó ní ìdajì ara mm. kódà kò sílùú kéréjì kéréjì tí ń bẹ lágbègbè wa yìí tí kì í mú ìṣàkọlẹ̀ wá fún kábíyèsí wa. lóòótọ́ bẹ́ẹ̀ ni. àti wípé olú ìlú ni ìlú yín jẹ́ ní gbogbo agbègbè pátápátá. <laughs> bẹ́ẹ̀ ni o elédùn àti gbé wa sókè. Okay kọlọ mọjọ ló wà ó bàjẹ́ ni. àṣẹ àṣẹ ìdùnmọ̀rẹ́ àṣẹ. Eh. àwọn ilé wa oh. ọ̀rọ̀ kan ń bẹ tí mo fẹ́ sọ fún ọ. ọ̀rọ̀ oh. ah, ẹ mọ sọ mò ń gbọ́ yín. ṣé o rí láti ọjọ́ tí mo ti fojú mi kàn báyìí Ni ọ̀fà ìfẹ́ rẹ ti balẹ̀ sókun àyà mi ìfẹ́ ìwà bẹ̀rẹ̀ sí í gbòòrò ó bẹ̀rẹ̀ sí í gbòòrò débi wípé mo bára mi nínú agba mi ìfẹ́ mo bẹ̀rẹ̀ sí í bu omi ìfẹ́ mu mo ń fomi ìfẹ́ wẹ̀ àmọ́ àwọn àgbà bọ̀ wọn pé ojúlàgbà yá àgbà kan ìyanu ẹ inú ló wá jẹ́ kí n wá dúró kí n mọ̀ wò ọ́ pé kí n wo sàkún rẹ dáadáa ẹ bó o ti lẹ́wà yìí pé kí n wá wò pé ṣé bẹ́ẹ̀ náà ló ní wàkẹ́wà rẹ̀ àmọ́ má jẹ́ kí n tàn án <laughs> níwọ̀nba ìgbà péréte tó fi bá ń gbé mo lè sọ gbangba gbangba pé ọmọ tá a bí léèrè ni ọ ọmọ tá a kọ́ léèrè ọmọ tí wọ́n kọ́ tí wọ́n sì fi omi ẹ̀gbọ́n wẹ̀ ní ọba kan náà. wo ló wù mí kí n fi ọ ṣaya. ẹ fẹ́ fi mí ṣaya. bẹ́ẹ̀ ni. Ah, ó mọ̀ lé díẹ̀. bíi ti bò lóòótọ́ kì í ṣe pé kò wé mi náà kí n jáya lẹ́ẹ̀dẹ̀ yín àmọ́ ẹ̀rù ń bà mí. ẹ̀rù. bẹ́ẹ̀ ni. kí ni ń bọ̀ lẹ́rù. ọ̀dẹ ẹ mọ̀ mí bẹ́ẹ̀ lẹ sì mọ orú ẹ̀dá tí mo jẹ́. Ha ha ha. mo mọ̀ ọ́ dáadáa torí pé mo mọ̀ ọ́ gan ló ṣe wù mí kí n fi ọ́ ṣàyà wo bí ògbódò ẹni mi mo gbó lójú mo sì gbó lẹ́nu mo gbó ń kùn máa mẹ́fọ̀n láàyè tó bá wù mí bí n bá fẹ́ lọ ṣọdẹ tinubu bá bí mi mo lè dé irin bá wù mí mo lè dé rè tó bá tún wò mí mo lè di kìnìún olólàájú mo lágbára mo lóògùn mo ní gbogbo nǹkan téèyàn lè fi ṣe ọkọ rẹ babaláwo mi ló lè ṣọkọ àbíkú rẹ owó mi kọ táyà mi bẹ́ẹ̀ ni wò mí wò láìpẹ́ yìí n ó tún joyè olóòdẹ ìlú wa yìí lóòótọ́ oyè lé bàbá mi ni àmọ́ bí n bá kójú òṣùwọ̀n wọn ò ní fi lọ mi. mo sì nílò obìnrin bíi ti ẹlẹ́gbẹ́ mi yóò wù mí kan dáyà mi. wọ́n fẹ́ fi yín dolú ọdẹ. bẹ́ẹ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ mo ti gbọ́ mo sì ti gbà pẹ̀lú láti di ayálẹ́ẹ̀dẹ̀ yín. Ah kò ṣe obìnrin mi. baálé mi. wo oògùn ó gbé ọ. àṣẹ. yóò gbé ọ bí oníyàn alẹ́. àṣẹ. yóò gbé ọ bí ẹlẹ́mu. ìwọ làwa bá ní gbólóhùn lóòótọ́ o lè nífẹ̀ẹ́ arákùnrin gẹ́gẹ́ bó ti wí àmọ́ gbogbo wa la mọ̀ wípé kò sí ìfẹ́ kankan tí ọmọ aráyé ní sí àwa ẹ̀yà olúfà bẹ́ẹ̀ sì ni gbogbo wa náà la tún mọ̀ wípé ìkórìíra tí elédùà tó fi sí àwa àti ọmọ aráyé láàárín kì í ṣe kékeré. Hmm. rẹ yé mi àmọ́ alátisẹ́ mi yóò má ti ṣe ara rẹ̀. kí ni ìdánilójú wípé arákùnrin yìí ó nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí o ti sọ tí kì í ṣe ìfẹ́ tán tó mọ aráyé ní síra wọn. ọmọ adarí wọn lè nífẹ̀ẹ́ tán síra wọn lóòótọ́ àmọ́ mo jẹ́rìí ọdẹ́dẹ́ yìí tẹ̀ kò lè bá mi lò fẹ́ tán láéláé ẹni bí ọkàn mi ni ẹni tó sì nífẹ̀ẹ́ mi dénúdénú ni fúndì èyí kò lè dà mí láéláé. <laughs> awẹ́lẹ́wà ọ má fi iná sórí òrùlé sùn kí ìfẹ́kùfẹ́ má rúbọ ọ lójú débi wípé ó wàá gbàgbé irú ẹ̀dá tó jẹ́ nítorí ọmọ aráyé burú òun nífẹ̀ẹ́ wà wọ́n sì lè da ọ gbálẹ̀. ẹ̀yin ará mi gbogbo tẹ́ ẹ wí ní kọ̀ọ̀kan èjèèjì gbogbo rẹ̀ pátápátá ló yé mi yékéyéké ó dànù alátìsí mi yóò máa ti sí ara rẹ̀ mo fi ń dá ẹ lójú pé gbogbo bíi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ ẹ lọ fọkàn yín balẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ àrí ọ̀nà ó ti gbà. Hmm. òkè nìkan ló lè dúró igbó ò gbọ́dọ̀ dúró igbó bá dúró nínú ìlú. kàkà kíkún má jẹ sèse yóò yà fi ṣàwádànù ni èmi àìná ni mo wí bẹ́ẹ̀. mi. obìnrin mi àwẹ́lẹ́wà lórí àyà mi. baálé mi hmm? Hmm? kémi náà mọ̀ pàrọ̀ kí n mú tẹ̀gàn kúrò gbogbo bàbá ìlẹ̀yìn náà mọ̀ ń dá mi lóhùn. àmọ́ ṣé kí n mọ̀ pàrọ̀ tó lọ ẹ̀rù ń bà mí kódà gbogbo bàbá ìlàyà mi máa ń kú kì í. kí ni bọ̀ lẹ́rù. nítorí ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ ènìyàn náà ni. àyà mi padà wá gbọ́ àyà mi padà wá gbọ́ òbí hmm. àyà mi kọ́kọ́ já pé kọ́kọ́ bá ọ lẹ́wọ̀n dẹ́ẹ̀dẹ́ ó jẹ́ ń tàn ọ́ ṣó orí ìfẹ́ mi sí ọ kì í ṣe ìfẹ́ ìdíyẹ o kì í sì ṣe ìfẹ́ ìdàgbẹ́ ìdókò ìfẹ́ àtọ̀dọ̀ Elédùmarè wá ni ìfẹ́ yẹn ìfẹ́ tí bóńlé jẹ tí bóńlé mu tí wàá tún dọjọ́ kan ọ̀dọ̀ kan tí kì í yẹ rí òbí láàrin. dẹ̀mí òun bí sùn òun bí wálẹ̀. àṣẹ <laughs> ẹ kú àpérò ọkọ àti ìyàwó. ìbídùn. <laughs> Eh, nígbà òdòdó. kò pẹ́ tí mo darí dé látodò àmọ́ mo gan sẹ́yìn ilẹ̀kùn gbogbo ohun tẹ́ wí pátá mo gbọ́. lóòótọ́ ẹ gbọ́ gbogbo ohun tá à ń wí látàárọ̀. àbí mo sọ. Eh, eh, ṣe pé nǹkan tí ń lẹ tí mẹ́ba ògiri. Ah, rárá o àmọ́ ilé ìdùn gbọ́ mm-hmm. ah, ṣe wá rí lẹ́dẹ̀ẹ́ wa ẹ máa bí ọkùnrin àbíró ẹ máa bí obìnrin àbíyè ẹ máa wá bára yín kalẹ̀ láṣẹ ìdùmarè. àṣẹ o àṣẹ ògùn láṣẹ ọṣùmọlẹ olómi ilé fẹjọwẹ ọlásọ ní fi òkè mọ búra ẹ wo òun ti gbọ́ ó ti rí nu. mo fẹ́ kó o sọ fún mi wípé gbogbo nǹkan tí mò ń gbọ́ láàrin ìlú pátápátá nípa rẹ pé irọ́ ni. nípa ara. bẹ́ẹ̀ ni. kí wọ́n pè mo ṣe. ló dáa báwọn ọmọbìnrin tí mo jọ rí wo rẹ̀ papọ̀ bóun ló ṣe jẹ́ sí ọ gangan mo fẹ́ mọ̀. Oh. <laughs> àwọn ẹlẹ́wà nu obìnrin mi ìyàwó àfẹ́sọ́nà mi tí gbogbo yín ti ń pé ẹ fẹ́ mọ̀ látijọ́ yìí ó nu kódà mo ti sọ pé bóyá tó bá ṣe bí ọjọ́ mélòó kan tára rẹ̀ bá sí ilé kí n wá pè ọ́ kájọ kí n fojú yín kanjú pé ìwọ rèé o òun rèé o ẹ mo sì mọ̀ pé tẹ bá ríra yín ẹ fẹ́ náà ra yín. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ bó o lèmi ṣe jẹ́ sí ọ gangan. bíi ti bó mi bí ọ̀rẹ́ ìyàwó mi tó ṣaláìsí bẹ́ẹ̀ ni ẹ̀yin wá sì mọ̀ pé ẹni bá sojú kò dàgbẹ́ ní sẹ́yìn. kúrò gbá lẹ́nu rẹ ọ̀dẹ́dẹ́ lórí gbogbo ìlàkàkà mi lórí rẹ ń wá sọ́dọ̀ rẹ lóòrọ̀ ń wọ bọ ọpọn mi ń bá ọsẹ oúnjẹ ń bọ ṣe gbogbo nǹkan. dákun gbogbo ilé ètò ìkàlẹ̀ yìí kò sí tó burú mbẹ ó sojú ọ̀rẹ́ rẹ sì sẹ́yìn rẹ̀ náà ni mo sì gbé káre láì sàdánkátà fún ọ nítorí ó sojú ṣiṣẹ́ kí wàá ní bẹ́ńbẹ́ tó wà àti bẹ̀kú bóbí ah! fúnra rẹ balẹ̀ o èmi rẹ ọ̀la tó sọ ti ọ̀rọ̀ n sì rò gbígbà kan wà tí mo kọnu ọ̀fẹ́ sí ọ pé ó yá o ẹ ọ wù mí o mo fẹ́ fẹ́ ọ gbogbo ohun tó ń ṣe látijọ́ yìí pátápátá gbogbo rẹ̀ ni mo tí mo sì mú dúpẹ́ lọ́wọ́ rẹ pé kò sí ọlọ́ọ̀bàwọ̀ náà gbẹ̀rù tì ẹ kí wọ́n lọ fa gbogbo ètò ọ̀sẹ̀ yìí. ọ̀dẹ́dẹ̀ ṣé rí pé èèyàn burúkú ayé òun ọ̀run ni ó bẹ́ẹ̀ èèyàn bá rí ejò bó bá rí ìwọ fi ejò náà lẹ̀ kó máa bá tiẹ̀ lọ kéèyàn mú ọ kéèyàn pa ọ. nítorí kí ni. èèyàn burúkú ni ọ èèyàn burúkú ni ẹ ẹlẹ́dàá mi ó sì dà fún mi. ẹ farabalẹ̀ ó gbé ẹlẹ́dàá mi ó dà fún mi ṣé bẹ́ẹ̀ àti ẹ̀bá wa ń da tètè mi ò mọ òwòrán ni ní sùúrù kí ni ayé wa mọ̀ wí. wọ́n wá pé ẹyin ẹ̀rí o ọ̀rẹ́dẹ̀yẹ ládékẹ́ o wọ́n jẹ pàwọ́ pọ̀ láti pàyàwó ọ̀rẹ́dẹ̀yẹ ni wọ́n bí ohun tó yẹ ló yẹ ni ohun tí ò yẹ ni ò sì yẹ ni ó kún ọ̀run ò yẹ dìyẹ. tó ń gbọ́ ẹlẹ́dàá mi ló máa fìyà jẹ. ẹ fẹ́lẹ́dàá rẹ lẹ fẹ́lẹ́dàá rẹ lẹ èso orí kọ̀rọ̀ ti kú èkó ti kú ló mọ̀ ah! ẹ wo mo lo ẹ ọ̀rọ̀ yóò ti tariwo. inú mi o inú mi o tọ́jà ẹ ẹ ẹ nísùlù ẹ nísùlù ẹ ẹ ẹ ẹ tọ́ mi ẹ rìn tá a bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló sọ ọ̀rẹ́ mi. sọ̀rọ̀ náà ní ìsìn náà ni. lédè ó mọ̀ ti dákẹ́. dákẹ́ bí ibo kò dákẹ́ oje èsè bá ṣe àwọn fẹ́ wo wo àní àní nǹkan kan ò ṣe sórí èmi rẹ̀ sọ̀rọ̀ mi bá a ti wá ń sọ̀rọ̀ ó wá pé mú òun kí n sì tó wẹ̀yìn mo rí i pé ó ṣubú lulẹ̀ òun fi lè fún wọlé òun. ó ṣubú ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọ̀ mí wọ̀ mí wá wá wá wá. àwọn tí mo wí ni hmm. mo pé èmi rẹ̀ tó ló sọ̀rọ̀ bí ẹ̀la ìrẹsì láti wá sọ̀rọ̀ ó wá pè é kánṣẹ́ ní kò ó wá tọ ọmọ nú hmm. ìṣẹ́jú kan sí méjì wọ́n sì ṣubú lulẹ̀ ìpáyìn mọ̀ kankan ti sẹ́. ó ti bú lulẹ̀ ó sì dàkẹ́ ó dà mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó nǹkan jẹ́ o ọ̀rọ̀ ńlá ni èyí o ọ̀rọ̀ ńlá ni àpótí ẹ̀ wá bá mi. Dur, dur, dur, dur. o lè gbáyé láì lẹ́dúkéṣàn <laughs> o oh, tó bá ń drive tó o mọ ìwé you cannot read you cannot write orí ibi tọkọ danger sí but ọ̀nà wà ń bẹ̀ wàá drive gbàbẹ̀ mo bá yín wí ẹja ẹ wọ́n sókè fún oorun ẹ̀sìn yín ló ń ràn yín and i'm gonna beat the hell out of you àgbàlagbà nu wọn jọ báwo làwọn eléyìí ṣe jẹ́ sí ẹ. àwọn ọ̀rẹ́ mi nu ó sì fi kíláàsì kan jù mí lọ orí ẹ ti dàrú. normal normal alábìàmọ ló yẹ kó jẹ kó ti pamọ́ sílé bí ẹ̀dá. mo jẹ̀rẹ̀ pé first born àti second born ẹlẹ́jọ́ ń lọ school papọ̀ ni ó ṣẹlẹ̀ dáadáa. éèjì wọ lówó kí sixteen years old mama kinda. what a what a what a sorrowful lifestyle. ẹ mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa àbí now ẹ máa march ẹ dẹ̀ máa kọ orin yẹn ẹ sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa go i'm not joking. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jẹ́ lè. ok eré palẹ̀ rò pé mò ń ṣe àbí abọ́ síbà. ẹ súnmọ́ wọn. àgbà bá mi àgbà bá mi máa mẹ́jọ pé ẹ fi education yìí máa fi ọwọ́ síbẹ̀ kó dẹ̀ di ojú tí ẹgbẹ́ bá fẹ́ wọ ìdí ẹ̀ yìí ó ní mọ̀. Hmm. what's that. Your kini mean late today. This is a crazy side. This is gedi gedi. Are you doing gedi gedi for me? I'm not gedi gedi. This is gedi gedi. I'm not gedi gedi. Ah ah. And you are not gedi gedi. Kí ló ṣe yìí? O ń pàtó rí mi ṣeré ni àbó o ń tẹ strong intelligence mi. Hmm. Ah. Ẹ máa wojú mi o. we don finish àbákú lọ́sọ ìwúrọ̀. owó tó kí mẹ́kì látọjọ́ ìbọn lọ kọ sí. ìwọ mu nọlé lórí. onílédè ló fẹ́ẹ́ fẹ́ àbí woman ní ká pè. woman ló. mo lérò wípé gbogbo yín lè mọ taste. of course beauty and bold. wọn ò fìgbà kan sọ fún mi pé o máa ní mi lára kí ló tó ń kó nira bá mi. àyíṣọ ṣe bẹ́ẹ̀ mi ni mo tọrọ lọ́wọ́ ọlọ́run wípé ìyàwó ló bá fẹ́ fún mi kó jẹ́yàwó alálùbáríkà. ẹ káàsán ah, ẹ káàsán ẹ káàsán. Mommy, stop it. There's a big barrier between you guys. You're ten years older than him. Ten years! Adewo! Jísọ́mà! Ẹni tó yẹ kẹ́gbẹ́ rẹ̀ o! Mo tí ò bá ṣe pé orí ẹ̀ ti dàrú ni, gbogbo àwa wí wèrèwèrè tó ń wí, o ò ní máa ro àtọ̀. Òun ò ní bọ́ tògótògó. Ìwọ náà aṣọ tó ọmọwòye balẹ̀, kọ́ra rẹ̀ ti rí bí aṣọ mẹsìlẹ́sà. Àbí ẹ ti ń ní girlfriend mi ni? ẹni tó ń constitute nuisance níbí báyìí nìyẹn ẹ bá mi gbé jáde. they are not just too ugly for you to take out. díẹ̀ ló kúrò mi àti mo yóò bá ti para wa. ó lò sí ó ti tọ́ ọgbọ́n kí ọwọ́ rẹ ti wá yọ kọ́lọ̀ mẹ́tàdínlógún. ọ̀pọ̀ èèyàn tí yóò fi tiẹ̀ dá bá ti wá. torí jẹ́jẹ́ ni mo jòkó kò kan dá. Ájàrí. Ẹni tọ́jọ́ kú ẹ̀ bá ti gbé olùmọ̀ olùmọ̀. Ájàrí. Àtẹni tí èṣù peléke ń tì kiri. Ájàrí. Kò ní fi ti ẹ̀kọ́ títí wa lọ́rùn láyé. Ájàrí òní mú títí yẹ kó mọ́ títí wa o. Àjàrí torí wípé orí yéye yéye ni mò ń. má jà rí. ta iṣẹ́ ló pọ̀ ó ààrẹ òǹráyé ló dènà. má jà ọ̀rọ̀ tá ò mọwọ́ mẹsẹ̀ kó má ṣe gbẹ̀mí lẹ́nu wa ó. má jà ọ̀rọ̀ tá ò mọwọ́ mẹsẹ̀ kó má ṣe.